Tàbá ti gbé ẹrù tàbá ìlú wa ìkéyàn tó wá tu ẹ̀wọ̀n.

tọ́lọ̀ ń pọ̀ ṣùgbọ́n wọ́n ti ẹ̀sùn ẹni tó tẹ̀ ẹnìkan ọdún abẹ́ fún wọn ni àwọn akẹ́kọ̀ọ́ kò lẹ́yìn àkọ́ni gbogbo ìdí ẹ̀kọ́ wọn ni ìdí ni pé òun náà wọ́n ti jù ẹjọ́ fún àwọn ọmọ ìmọ̀ bí ìgbà wọn wà lọ́wọ́ tí ẹ̀ bá ṣe lọ́wọ́ ojú mi àfa òun fẹ́ bá sọ̀rọ̀ òṣùlùkọ́rọ̀ yìí ó pè ní òbí rẹ̀ lọ. bẹ́ẹ̀ bá wà ní ọlọ́rin ọ̀ṣunmọ́ náà ọ̀nà méjì wà lábẹ́ ọ̀wá rẹ̀ ọ̀nà ọ̀dùnkọ́ rẹ̀ ọlọ́wà kọ́ kò ní gbé àṣẹ àwọn alálàfọ̀ọ́jì. ọ̀nà ọ̀gbọ̀wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò ní gbé àwọn àṣẹ sùn fún àwọn ọmọ rẹ̀ ولا أتناقش بين بشر بين بشر nígbà tí ìmọ̀ ẹjọ́ títì ìtúbà jẹ́ lórí ìtòkò tẹ̀lé tó lọ́wọ́ tí mo sọ pé hard to hard ọkàn sí wọlé afọ àwọn abúlé hard to hard àfáàní mélòó mélòó ẹ̀ṣẹ̀ wọ́n kò sì sọ àpẹẹrẹ tàbí ẹ̀ṣẹ̀ wọ́n ní mélòó mélòó ẹ̀ṣẹ̀ tí ń sọ ní ìyá ọlọ́run mélòó mélòó ìtẹ̀lé tọ́lọ́run tí ń sọ ní dọ̀tà ọlọ́run ṣẹlẹ̀ túmọ̀ rẹ̀ mélòó mélòó ẹ̀ṣẹ̀ tí ń sẹ́ni bíkínì ọ̀rẹ́ ọlọ́run mélòó mélòó tọ́wárà tí ń sọ ní dọ̀tà ọlọ́run ọ̀rọ̀ ayé yóò sọ kí ẹ̀gbẹ́ tẹ́lẹ̀ mi bá ṣe ẹ̀rọ àdúgbò rẹ̀ yóò wà kí èmi mo ṣe irú nǹkan báyìí yẹn kẹ́sì mo bẹ́ẹ̀ ní ẹ̀jẹ̀ rọ ọlọ́run bẹ́ẹ̀ kú tú wà. gbogbo tó tó bá ti máa rántí ẹ̀ṣẹ̀ nílé ayé òun lè ń bá wí òun kọ́ lè ń bá wí ó rẹ̀ tó èmi mo ṣe lé kò ní tó kàn rẹ̀ jìnà sọ́dọ̀ nípa ọmọ tí ọmọ tí wá jágbe máa rí ẹni tó kọ́ ní ìwọlá àwọn bẹ́ẹ̀ kọ́ ní ìwọlá. wọ́kẹ́sì tó àti túbọ̀ ìwọlá àwọn bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ mélòó mélòó dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá ṣe bẹ́ẹ̀ kọ́ sọ̀dọ̀ ọ̀rọ̀ kéèkì. tábà sọ pé ṣe dáadáa bí dáadáa ọlọ́run ló ń sàn bóyá ó wà ibi mo ṣe báyìí ibi mo ṣe báyìí ibi mo ṣe báyìí. iṣẹ́ ọ̀kan tó ṣe yìí ó ti dín ìdáhùn ìkara ìkara ẹ̀rẹ̀ ìjẹ́lẹ̀ pé kó wọn àlùmọ́nìwà ní kí ẹ̀rọ kó wọn kó wọn ṣèlú fún ìṣù. àdúgbò wọn jọ ara ọmọ wọn ti àwọn ojú ọ̀nà àti gbogbo ìrìn àwọn aláṣẹ. كم من مرحلة تقدس العبد من ربه وكم من طاعة تبعد العبد من ربه تهبت تبين تشهد دوري تؤدي دوري قال أبو إبحاد الشيرازي ẹ mọ̀ fún àìsàn ọmọ wọ́n nígbà tó wọ́n wà kékeré àwọn ají bàbá wọn ti jí lóru náà wọ́n ají pẹ̀lú wọn lọ bá bàbá wọn á ah, bàbá yìí gbogbo àwọn tí wọ́n sùn lẹ́nu tẹ́lẹ̀ wọ́n sí ọ̀rọ̀ yìí wọ́n wọ́n jí lágbo mẹ́rin wọ́n jí lágbo mẹ́ta àwọn ń kírun àwọn kan wá sùn títí wọn ẹgbẹ́ sùn wí wọ́n ti tẹ́lẹ̀ báwọn yìí abúlé bá wọn yìí kí yẹn fún owó ẹ̀ sùn tí o kọ́ fún wọn náà ẹni kí bàbá mi dáa lọ́wọ́ bàbá dáadáa bàbá ní bọ́ọ̀lù lè sùn ó lórí fún ẹni bó ṣe ń lọ gbogbo ìdìbì rẹ tí ó yọ ọmọ rẹ lórí bẹ́ẹ̀ tọrọ lè máa kánú ní máa fi yẹn ti tọpọlọ bí wọn láti dáná lọ sí wọn kánú ní sọ àti tóbi lọ láti dáná lọ ìdíje rẹ tí ó wà lórúkọ nìkan lọ́rùn sàánú eléyìí ọmọ tó ṣe lábẹ́ àìsàn ìgbà tó sùn. wọ́n fojú nítorí ìdí náà àwọn èèyàn tí wọ́n jìyàn dáadáa wọn ìlú iṣẹ́ dáadáa tó ṣe. ìdí òde ní jẹ́rìí òní pé ẹ̀ṣẹ̀ wọn náà wọ́n wò jù owó iná lẹ́sẹ̀

kó lánàá bí àwọn tẹ́ ń sọ yẹn àwọn tẹ́ṣẹ̀ wọn pọ̀ ní o àwọn ń bẹ̀rù pé sáwọn bọ̀ ọ̀nà dáadáa ọ̀nà rárára ìdàgbà ń sọ mí hàn pé ọ̀nà ìtumọ̀ Kùránì kì í ṣe lárúbáwá lárúbáwá ní ìpìlẹ̀ but bọ́lọ̀ ti tún fún rẹ̀ lákòókò bọ́lọ̀ ti kí ni ó ti tún fún rẹ̀ àbí bá nàbí rẹ̀ ti tún torí pé ìwọ́n lè máa lo lárúbáwá yẹn kọ́ lọ́wọ́ bá ẹ̀sùn pé lárúbáwá èdè kan lè mí ìyìn ọ̀rọ̀ twenty abíjú bẹ́ẹ̀ lọ. pàmí ìtẹ́ bá fi ẹ̀rọ òmùdẹ́ àbùdẹ́ bá fi ní oúnjẹ bá bẹ́ẹ̀ jù. ìgbà míì gan arúgbó tẹ̀ ní sèwúlò kan lè há tàbí ti bá àti tìyà ṣé ìbọn ní oúnjẹ bá bẹ́ẹ̀ jù. ẹ má jẹ́ padà sẹ́yìn torí bí mo fẹ́ tún àìjà gbogbo àwọn tó ń fi so làwọn tó tó wọ́n bá ti ṣe lóhun báyìí wọ́n wọ́n máa bẹ̀rù pé sọ́wọ́n gbọ́nà dáadáa bẹ́ẹ̀ padà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ àwọn tó náà bá ń júwe làwọn tó ẹgbẹ́ wọ́n kírun wọ́n gbáwẹ̀ wọ́n yọ zàká wọ́n ṣe dáadáa wọ́n ṣe sọ́dọ̀ pọ̀ wọ́n ṣe ọ̀ká sòye omi pé kí yẹn ṣe dáadáa kó wá mọ àti ẹwà sọ pé àbùkù tí àbá mi pé ká mí mà sí ẹtí tukọ́rí pẹ̀lú abdulhamid rọ́bì àti àyíká lọ́wọ́ ṣe náà kiri bàbá tó agbọ̀nyọ́. ìtànsọ ni pé wọ́n jọra ẹ̀ lójú níbi dáadáa rẹ̀ ṣùgbọ́n tètè máa padà sọ́dọ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ níbi ẹ̀ṣẹ̀ tó bá ṣe. wàá ti ní máa ń múyàn tètè padà sọ́dọ̀ ọ̀rọ̀ kò sí jí máa mú yẹn tètè súnmọ́ lọ níbi dáadáa ju pé kí èèyàn máa wà nínú ọ́ọ̀fì ní iná kó wà nínú kíni o nínú kíláàsì wa náà máa ṣe dọ́kítọ̀rù àlèmọ́ mi náà kọ́yìn ó ní ibi tẹ́sù ti máa ń bẹ̀rẹ̀ fún èèyàn dáadáa kí lálá kọ́kọ́ ẹ máa ṣe ìrúsẹ̀ ń ta bàkà àlùkò fúlàní lẹ́yìn náà ló kan máa ń fìyà lẹ́yìn náà ló kan bídà òṣùwìdà rẹ̀ bẹ́ẹ̀ wọ etí ọ̀rẹ́ jù ọ̀rọ̀ dábàá àti sọ ẹ̀ la wọ́n ní ibi tó kọ́kọ́ bẹ̀rẹ̀ fún ọdún tó sọ fún wa kí n tó máa ń ṣe ọgbà gbà wọn. nígbà tó bá fẹ́ẹ́ rántí báyìí wàá tó máa ṣe níta kò ní tó o ní sẹ́rí mo kódà mo promise àwọn èèyàn ní júmọ̀ àná gbogbo ọ̀rọ̀ ṣe rọrùn mo fẹ́ dispose ọ̀rọ̀ ọ̀fìlà torí gbogbo wa ní dàpọ̀ gbogbo yẹn ní máa ń dààmú ẹ ọmọ ọdún ọdún lé ní iṣẹ́ ọlọ́run ọdún ẹ̀dá yìí egypt fáwọn wà tọ́ òní ti jáde sẹ́nu bí wọ́n ti rí ẹnìkan tó kí ẹ ti kí báyìí ẹ̀ka lọ náà ọ̀rọ̀ tẹ́ ẹ bá fi ẹ̀rẹ̀ kò ní jẹ́ lẹ́yìn kẹta torí pé wò fẹ́ ṣẹ́wọ́n wàá tàbí ọtí bọ́ọ̀rọ̀ tàbí ọjọ́ ìwé àìṣe ìsìn fáwọn yìí tó o bá ti múra lé lórí ọlọ́wọ́ búbúra nìkan lọ́wọ́ ó béèrè lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n yìí torí kò ṣe é ó ti wà nínú gọ́ọ̀fì mi gọ́fìlà gọ́fìlà mi wọ́n àtọ́lágbára wọn ní tó bá tún ìrẹ̀lẹ́lẹ́kùn kí ó fi ọ̀ràn ìrẹ̀lẹ̀ ìyẹn ti kún gọ́fìlà ó ti di máa ń fíyà ọ̀ máa ń fíyà tó jáde lára gọ́fìlà ni wọ́n mùsùlùmí inú tẹ́sù lé fún wa òfin gbẹ́mọ̀ràn tí ọlọ́run ẹjẹ́ fi nínú ọ̀dá wọn tí wọ́n fẹ́ fi àwọn àkáàrù tó wọn bá fẹ́ sùn àti gbogbo tó yẹ kó ṣe how do you sleep ibi tó ti kọ́kọ́ mọ ẹlẹ́gbọ̀n gáfúlà rẹ̀ minimum tó wà required required kó o bẹ́ẹ̀ jẹ ẹgbẹ́ fún ìdìbò ẹ lórí wá sí báyìí tó bá wọ́n á sì máa sùn bí bá àlàyé tó kìí. mo ń sọ ilé mo fi ń pè ọ mo ṣe làákà èèyàn máa sọ nígbò lọ́lọ́ rẹ̀ ó sọ fún pé ààrẹ ìbá wà èyí dájú bá ti fẹ́ sùn ànábi wọn ni tọ́lá ìdúró ọlọ́run tọ̀wọ́ tó kọ́tọ̀ lórí náà sí ilé ìjù báyìí tí wọ́n sọ náà ṣe ìdílé ọlọ́wọ́ tó bá gba ọ̀rẹ́ náà ló padà bá ti fẹ́ fi ilẹ̀. ṣe dáadáa fún mi náà má jẹ́ kí èṣù lágbára ẹni lórí ànábì tó wá bẹ̀rẹ̀ aláhùn àárín àgbà ìgbà ṣàhádà in fact in tí ò ní kí o ṣe ti pọ̀ jù toró ohun tí wọ́n ń kùn ẹ́ lójú ẹ̀ ojú lọ. èso tó wá ti ó ti gà látọ̀ ọkọ rẹ lórí ẹlẹ́wọ̀n pé mo bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ fún wa lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kà ó ní kí ìka kúlí bú wa lọ́wọ́ kà lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ mẹ́ta mẹ́ta gba àtúnwá tuntun sọ́wọ́ àtúntò ra wọn mú ó tún wá bẹ́ẹ̀ aláwọ̀ yìí ní ìfọwọ́ tí wọ́n jẹ́ àti wọ́n ti fi ilé ìka oró ti gbìn ní oró sùn náà ìdésù ti fẹ́ lẹ́kọ́ tó sùn lẹ́ni tí ò ní rántí ọlọ ayájẹ́sì sí ìgbóná bẹ́ẹ̀ wà eléyìí yàfa rẹ̀ rẹ̀ wọ́n jẹ́ wọlé o bákan náà sùsẹ́gbẹ́ ọ̀tún ẹgbẹ́ ọ̀tún adúgbò ọ̀tún lọ́pàá ṣe rọrùn múra sí látọkùnrin àgbọ̀fù kọ́dímọ̀ ọ̀gbọ́n sáà ti nínú jọ́wọ́ ayé àgbọ̀n nínú ọgbọ́n fúlà òní gbogbo wọn wà ní màjáálì sòdìkì ẹ wo ní ìsìn èyí tí ọfẹ dá mi lójú kọlọ ní orí bẹ́ẹ̀ délẹ̀ oní pé gbogbo wa tá wà ní ẹni tí ò bá gbé ṣàkà tẹ́lẹ̀ tó sùn olóòtú dìgbé pẹ̀lú nǹkan ọlọ bí yẹn bá ṣe àlọ àlá tó ṣe ká tó bá kú ó kú kú ẹni tó ń sin lọ́hùn. ṣùgbọ́n ṣò fẹjọ́ rẹ kó ṣàmọ́ promise rẹ ní ayé ipò ọ̀gbìn وتتخذون المصانع لعلكم تخلدون àwọn bí kí ẹja wọn pílánì pé ẹ̀yin kọ́ báyìí àbí tó jẹ ti kọ́ kalẹ̀ kẹ kọ́ bíúdì tó tóbi kó ṣe gbogbo ẹ bí pé òun ẹgbẹ́ bẹ́ẹ̀ lọlé ayé jẹwọn mùsùlùmí nínú tí máa jẹ ẹrẹtì ìrántí Ọlọ́run bá Ọlọ́run onípẹkọ mọ wọn náà jáde sóbẹ tíra àwọn àfa wa الإمام يحيى بن الشرف النووي الإمام رحمة الله عليه àwọn ni wọ́n kọjá aláwọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn àfáàsì ni wọ́n mọ̀ kàtí àìmú sọ kọ́dà mọ́ yìí bẹ́ẹ̀ sàlàyé ìfẹ́ bí gbogbo àfáàsì ọba di àfáàsì ọkọjá lórí tíra yìí pé ọba ń wá jẹ́ àbá àjọmọ ètò íńtánẹ́ẹ̀tì yẹn fi kíra ìṣòro gbogbo tó fẹ́ fàyè rẹ̀ ṣe gbogbo ẹ̀ làbá àṣàlàyé rẹ̀ bí táà dé òun náà ní ọ̀rọ̀ àníyàn wa à ń ṣàlàyé oríṣiríṣi ọ̀rọ̀ àníyàn àdíìsì tá a kà gbẹ̀yìn òun ni àdíìsì ummuna ummul mu'minin sọ́dọ̀ kọ̀ yẹ́bùsọ̀ kọ́mọ̀nì káàbù ẹ̀mọ̀ àgbè láti àdìsẹ̀ ó wọ́n hadithu tani hadithu alákọ̀ọ́kọ́ yẹn á ṣe àlàyé rẹ̀ fún bí ọjọ́ mẹ́ta torí tó kó sínú sọ mo sì fẹ́ gbọ́ pé irú àwọn kẹ̀kẹ́ ẹ̀rọ tún bọ́ torí àǹfààní àkàmù fiqhiyya ti àwọn mo ní tọ́mọ́ sọ àníyàn ẹ̀jẹ̀ ń pè é padà tó dáa sọ nǹkan méjì níyà méjì lọ wà níyà kan wà èyí tá a sọ pé ìrọ́dẹ̀tù wájú yìí ìrọ́dẹ̀tù òun ní ìhlàs níyà ẹlẹ́ẹ̀kejì òun ní tààyínù làámẹ̀lì ìjọba ọ̀nà ìpẹ́rẹ́ ọ̀dà ìjẹ́ ìjẹ́ wàá sí ìrẹ́ ìrẹ́ ìrẹ́ tọ́wọ́ ẹgbẹ́ àníyàn rẹ̀ àníyàn rẹ̀ méjì ìmọ̀ ṣe nǹkan torí ọlọ́run àníyàn rẹ̀ òun sì lọ́pọ̀ ju bàbá tí wọ́n bá ní ẹ̀dá àbí ọ̀dá nítorí ọlọ́run nítorí ọlọ́run islam islam islam islam. bọ̀ àníyàn lẹ́ẹ̀kejì òun ni tààyè nù ẹ́ ṣì àlàmà kéèyàn sọ ní tí mo fẹ́ ṣe ní ìdílé. òní bí kí yọ dà ní àwọn tí bá yọ owó lápò mi tí mo mú lẹ̀ ṣé sọ́dá pọ̀ mo ṣe ni àbí mo fún ẹni hadiya agbóṣe zaka agbóṣe gbèsè tààyè rẹ̀ aláàbò tẹ́ẹ̀ bá lọ sí hajj olùwọ́dà ṣọ́rọ̀ ìtorí ọlọ́run lọ sí àníyàn àkọ́kọ́ ìwádà ní àwọn tó fẹ́ ṣe ṣé kìrọ́ lọ fẹ́ ṣe kò tí yé àbí kí ni o àbí ìfúrọ̀ àbí kí ni o àbọ̀ fẹ́ ṣe tàbátọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà náà ìyẹn gbọ́dọ̀ ṣe ìkóso yẹn ní títí ayájí kan fi yàtọ̀ ní pé ọ̀ọ́dún wa wúdà làbẹ́ẹ̀kà làwọn àdínú hajj àbí umrah ìjọba jùlọ ṣé ìjàmbá rẹ̀ ń bọ̀ yìí. tààyínú àlàámẹ̀ ó yàtọ̀ sí nínú ìrọ́ wọ́jì so ẹ̀yìn ti mọ̀ yíò tá bá ń sọ̀rọ̀ pé kí ẹ̀rọ ọ̀rọ̀ òkè ìró ọlọ́ọ̀nìkan wọ́n lẹ́ẹ̀dù máa wà ọ́pọ́sìtì yẹn ni rìyà ọ́pọ́sìtì ni kí ni ó súnmọ́ pé à ń ṣe gẹ́lómi lè rí wa à ń ṣe nítorí ìdákéjì ti yẹn onírìyá àdúgbò ṣètò ìtọ́lọ́ ẹ̀ẹ́dítà yìí níyà ìdákéjì ti yìí ni pé òun ṣeré ẹni tó bá gbómi tó bẹ̀rẹ̀ sí pọ̀sẹ̀ tó fẹsẹ̀ ó ń ṣe kí ni ó ṣe kí lílẹ̀ ọ̀nì tó bá tó sọ pé mo fẹ́ sàrùwàdà ní ìta ìjọmọ́ bẹ́ẹ̀ ọ̀bá ti dà sí àrùwàdà kì ò ní yàtọ̀ sẹ́ni tó gbá bọ́ọ̀lù lọ́sẹ̀ fọ̀sẹ̀ tí ń ẹni tó sì gbá bọ́ọ̀lù náà pàápàá lásìkò ẹ lásìkò ojú níbi àwọn ẹrẹ ẹrí gbogbo jẹ́ ní bọ́ọ̀lù ẹ̀rọ lánàá náà yóò fọwọ́ yóò fẹsẹ̀ yóò bọ́ọ̀lù yóò tún bọ́ọ̀lù kó tẹ̀ ẹ lọ yóò tún dégé ni o. káàdì ẹ̀ ẹlòmíì sì tún lè sí láàyè yóò ṣe gẹ́gẹ́ bá a ti sábà láàyè ṣùgbọ́n kò láàyè àrùn ìrọ̀dá tó wájú ìlú náà ó yàtọ̀ tààyínú làmà ìṣàdáyẹrí tó ń ṣe méjèèjì lọ kó sínú àníyàn tàbátí wọn tó àníyàn èyí tá a máa ń mú lé púpọ̀ jù ó ní ìrọ́nà tó ń jì ńlá ṣùgbọ́n nígbà kejì tá a bá ṣe tààyínú iṣẹ́ wa tá a fẹ́ ṣe iṣẹ́ wa náà fẹ́ ní ṣeré ọpọ́sìtì yẹn náà ni kò ṣeré kò ṣiṣẹ́ náà ọpọ́sìtì ìmọ̀fà ní ẹ̀sìn ẹjọ́ mọ́sálásí lórúkú tó sojú tí ọ̀la kí ẹ kó fẹ́ kí nẹ́fílà kó fẹ́ kí ọ̀rẹ́ yìí. kódà ìwọ mọ́sálásí wa jẹun ara rẹ̀ irú wo lòun kí ọ ní ìjọ tẹ níyà lòun kí ni àdúrà wá ní tààyìn ọ̀làmà tí ẹ bá ṣe tààyìn ọ̀làmà tán kò tí ì bọ́ ń bí ọ̀rọ̀ níyà àti tó bá tó ní kí ni o ìrọ̀lọ́tún ewari iwa ìwà máa ní èròǹgbà ní tí a tuntun tọ́lọ́ adi náà lè mú àdéhùn ìdáfẹ́ lẹ́nu eléyà jẹ́ ìbẹ̀rẹ̀ ìjókòó wa padà kọ́lọ̀ aláàbọ̀wá àbọ̀kà sí òwe bá wọn jẹ máa mi jẹ ẹjọ́ pé ẹ bá ti sọ fún mi ẹ bá dúró lébi lórí àásì rẹ ṣùgbọ́n ọlọ́run wá ṣe náà bí ọlọ́run bá lá fún mọ́ṣàbá máa ṣe rọrùn lọ́la ilẹ̀ yálà ìṣàlọ́gbà wa an ummil mu'mini kí ló dé tí wọ́n ń pè ní ummul mu'mini náà ọlọ́run nínú suratu al-ahzab rani wa azwajuhu ummahatuhu ẹ̀rọ àwọn àyàwó ànábì àwọn ní ìyá méjì ìyá èèyàn lè ṣe kí ni o ọ̀lẹ́ ní ìyá méjì kódà ní jìnnì ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ ní ìdájọ́ ìyá mẹ́ gẹ́gẹ́ bí ìyá tó bí ìyá wa gẹ́gẹ́ bí àǹtí àbábúrò màmá wa bí ìyá náà ni bí ìyá náà ni eléyìí sì rèé bí láti mú pé ọlọ́run pe àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀nkù ó pè wọ́n bàbá fún àwọn kan náàbùdù ìlàkà wá àbáríkà Ibrahim wá Ismaila wá Ishaq nígbà tí àkókò ó lẹ́yìn wọn fi kílẹ̀ bẹ́ẹ̀ máa sùn wọ́n ní àmọ́ ọlọ́run rẹ àti ọlọ́run àwọn bàbá rẹ bàbá máa ka àwọn bàbá rẹ àkókò náà sọ̀rọ̀ aka Ibrahim ismail àti ishaq ishaq lórí yàkó kí ni wọ́n fi ismail ṣe ń bẹ̀ ilé ẹgbẹ́ ọ́nkù yàkó gbòmí kódà from different mother síbẹ̀ náà bàbá náà náà sọ̀n yẹn wọ́n gbé ọ́nkù obìnrin lè dúró gẹ́gẹ́ wà nínú náà ẹ̀yin dẹ́dẹ́ ń kọ́ mìíràn ta lọ̀rọ̀ kọ́kọ́ kàn nínú ọ́nkù àtàbúrò ọkùnrin abẹ́gbọ̀n ọkùnrin tó náà jùmọ̀jùmọ̀. ẹni tí bàbá bá pọ̀ kalẹ̀ nígbé ẹni kò dúró tí ọba ti sẹ́ni tán pọ̀ fún àwọn yẹn bẹ́ẹ̀ ju dogun yẹn àwọn ọjọ́ kọ̀ọ̀kọ́ kàn kó tó kàn tẹ́ bàbá kò ní tó ní àwọn tí kàn tó bá yẹ kí àwọn yóò ti síwájú ilé ìṣòro ẹ̀fẹ̀sẹ̀ múlẹ̀ so àwọn ọmọ ìyá yẹn àwọn ọmọ àwọn kó tó tó bá di mọ́ wọn kan fẹ́ẹ́ débi nígbà ẹ ọbẹ̀ lọ́jọ́ ọkọ bàbá ti kú ọ̀nkù tó dúró gẹ́gẹ́ bí bàbá ń bẹ láyé òun ọ̀fẹ́ kó fẹ́ nìkan bọ̀dá ọmọbìnrin àbábúrò rẹ̀ lọ́kùnrin tó náà ti dàgbà tó ti máa jó ọ̀dọ́ ti tó mú kálá kò ń sì gbégbá fíìmù ó lè fẹ́. ta ni ó tẹ̀lé nínú àwọn méjèèjì ta ni ó dájọ́ má sì sọ ọ̀hún kulẹ̀ ẹni ọlọ bá gbé àdá ọ̀nà wọ́n dábọ̀ kó lè dájọ́ ẹ̀. ìdójẹ́ lọ síbẹ̀ yìí gbogbo nǹkan èèyàn lè wá bí mí nìkan bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀rẹ́ náà lẹ́tọ̀ fún wa. sórí nǹkan tó ẹ pín alẹ́ rẹ̀ nìkan náà ṣẹlẹ̀ à tí ò ní dá fọ́gbẹ́mù lẹ̀ àti ìtọ́gbà lérè nínú sẹ̀ríà tí ó ṣe kí ni àwọn àṣà àwò tí wọ́n fẹ́ tí wọ́n kàn wọ́n nígbà àdánwò ẹ̀gbọ́n àti dání ọlọ́kọ̀ọ́kọ́ kó tó gángan ní ọ̀nkù ètò tó lè jà òkú ẹ̀rọ tó gbà tí yìí tẹ̀rí ibi tí mo ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́rin ọ̀tọ̀ lẹ́ẹ̀mọ ìdájọ́ kan ọ̀tọ̀ sínú gbà ọ̀dà gidi ọlọ́run foríjì wa tó yẹ báyìí ní ìsìn ìrìn tó ti mọ́ sọ pé ìní ìdà àwọn àǹfààní àwọn náà wà lọ́gbà ilé ìmọ̀sọ́lé ìmọ̀sọ́lá ó ti yẹ báyìí ní ilé ìdárò ìmọ̀sáàtì ìtọ́gbẹ́mi yà lọ síbẹ̀ ni ó mọ̀lmọ́ ìyá àwa mọ̀mí ó ti yẹn bá ọlọ́run ló pè ní ìyá wa gbogbo àwọn ìyàwó ànábì dẹwà nìyẹn pátápátá sallallahu alaihi wasallam ìyá wa ni wọ́n fáwọn àdí àlefẹ́ ìyá wa albatta ó lè fẹ́ ìyá rẹ̀ nínú òdí téèyàn fi wá mọ̀ pé èèyàn tún lè sun gẹ́gẹ́ bí áùntì náà mọ́ bí ìyá ó pé wọ́n bí anágbọ́n amẹ́sọ̀rọ̀ ọlọ́run àlùfẹ́lẹ̀ á lè fi ìyẹn lè fẹ́ ọmọ àti ọ́ǹtì rẹ̀ wá ta lè fẹ́ ọmọbìnrin kan lé ọ́ǹtì àbí ká fẹ́ ọ́ǹtì lé ọmọbìnrin ẹlẹ́lẹ́ nígbà tó yọ̀ǹda rẹ̀ ẹ wá lọ wá ẹ̀gbọ́n ọmọ rẹ̀ àbúrò ọmọ rẹ̀ dìsẹ́mbà dìsẹ́mbà dápọ̀ ọjí fẹ́ mọ́dájú tó jẹ́ ọ́ǹtì fún ìyàwó rẹ̀ tó wà ní àbóhùn ló jẹ́ ní ó dé bá nìyí ànábi ìdá kọ́dọ̀kọ̀tọ́ àtúnrọ́ṣìmá ha ẹ̀ lérí ẹ̀ nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rìnlá tánà tọ́lọ̀ ní amọ́fẹ́ ànábi lẹ́ni jákùn bí wọn bá wọn sùúrù làwọn obìnrin ṣe kò sí bó ṣe lè fẹ́ràn ara wọn tó owó ìyẹn ó sì ṣẹ́kù ta ni wọ́n ń bá ṣòwò ẹni tẹ́ kó mọ̀ pè níyà rẹ̀ ànábi lẹ́ni ti já okùn ẹbí rẹ̀ báwọn ṣé ẹ̀ náà fi yẹn bá yẹn sùn àwọn kan ní jẹ́ ìyá rẹ̀ ní bíbí ṣùgbọ́n ìyá rẹ̀ ti pa ni ìyá rẹ̀ ti pa àdájọ́ ẹ wà á rí tàwọn ìyàwó àná ẹ àwọn wà ní mi nínú ni pé àwọn bí àwọn ìyá náà ìṣá ti jẹ́ ìyàwó tó àlejò fún àwọn ṣùgbọ́n ìyàwó tó bí wọn àlejò fún wọn àná ẹ̀jẹ̀ kí ni o àlejò wọn. kó tó kan sọ́nà pé ọ̀pẹ̀ nínú àwọn kẹtẹ́ ìmọ̀ fọ́ nípa bá ti kú. so àwọn àdájọ́ ìyá ìyá tí èso ló bí wa yọ yàtọ̀ sí ìdájọ́ ìyá tó ẹ̀kú mẹ́tẹ̀ ló bí wa àwọn ìyá mi wà fẹ́ bí ìdájọ́ ó lé wà nínú léjò nínú ìjà ìyá ìyàwó rẹ̀ wájú olóbi ìyàwó rẹ̀ ìyàwó yẹn sì wà lọ́dọ̀ rẹ̀ abẹ́ ẹ̀kọ́ra yín láyéláyé òjijì ìyàwó yín àlájá náà wọ́n ó máa dùn nínú nìsáàdìkù ìyá ìyàwó rẹ̀ ìyàwó yẹn ẹ̀sìn fẹ́ra yín àbẹ́ ẹ̀fẹ́ra yín ó ti di ìyá ìyàwó rẹ̀ dáa kùsáàsì wọ́n ti fi àwọn ẹ̀yìn àwọn fíìmù òṣì ẹnìkan kọ́ ẹ̀jọ́ ẹ̀yìn kan sábúlé nẹ́ẹ̀sì ẹnìkan kọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ yà rẹ̀ ó ń ṣe dùn náà bóòlù yẹn ló ń ṣe fara balẹ̀ níbi tí ọmọ rẹ̀ tó ṣe kí ni o ọkọ ọmọ rẹ ẹni tó pọ̀ gẹ́gẹ́ náà lọ fún alọfẹ ọlọmọdé aṣọ ni gbogbo owó àwọn kẹjì fíìmù gbogbo ń dá lẹ́nu àjọ nù ni ẹ bèrè mú ní ẹjọ́ ẹjọ́ só ṣẹlẹ̀ ní àti fíìmù lẹ́wọ́ ẹjọ́ ẹ ọkọ obìnrin kan ṣe ọdún fẹ́yà rẹ tí fẹ́tàsì wá ń sọ yìí ó ti súnmọ́ àbí ò ti súnmọ́ tó bá ti jẹ́ ìyàwó rẹ ìyàwó rẹ dan wa ummahatu sai ma to a ko ai ne fe mu ba je amma da ko da ni ta mu da ni la ni mu je ẹni tó lè fẹ́ fún bàjẹ́ àbúrò ìyàwó rẹ̀ sí ìjẹ́ ìwọ̀ ni torí nígbà tí ìyàwó rẹ̀ ti wà lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọkùnrin tó bá fún abọ́ ọ̀kalẹ̀ kíkọ̀ dalẹ̀ yẹn ti bẹ́ẹ̀ lé àgbẹ̀ ṣùgbọ́n ọwọ́ pọ̀ ó kẹ́ méjì ó tọ̀ àti pẹ́ lórí mọ́lẹ̀ àti ìyá gbogbo àwọn mùsùlùmí nínú ìdí wọn wà nífẹ̀ẹ́ wọn láìláì ọlọ́run ní وما كان لهم أن تؤمنوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا ثم أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قال وجب يا رسول الله عائشة قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم يا عائشه لازم يقول ينصر جيش للكعبة مو فعل ابو كعبة wọ́n fẹ́ lọ ànábì lọ wí o sọ́dọ̀ lọ àdúgbò. fàyídà kánú bìbẹ̀yìdá àmì ẹ̀kọ́bì tọ́wọ́ débìkà láǹkójì bẹ̀yìdá lórí ilẹ̀. ànábì ni yóò sàkó bí àwọ̀wálì àkìrì àti àkọ́kọ́ wọn àti gbẹ̀yìn wọn tájọ ń lọ wọn gbogbo wọn ni ọlọ́run kílẹ̀ gbé tó ti ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ àwọn ọmọ ẹni tí ó kọ̀ tàbí òní síláyé kẹjọ ayé tí ó ti ṣẹlẹ̀ ẹni tí ó sọ fún wa náà ikú rí wọ́n jọ kó wọn pọ̀ yìí so irú ẹ̀sìn ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ àwọn ọmọ ṣùgbọ́n ṣíṣẹlẹ̀ rẹ̀ ò ní dáwọ́ wọn bọ́ mi yé ẹ máa wọ ẹni tí ó sọ wọn òun yà wọ́n lọ rẹ̀. ṣùgbọ́n ilé ẹgbẹ́ gbogbo gbogbo àwọn mọ́tò ìwọ tó wà láti òun náà wà ní mọ́tò ìwọ tó yà ń wò lọ́ọ̀kan lọ́yà ó ní wọ́n tó lọ́kẹ́ gbogbo àwọn àwọn mọ́tò àti dráìvà ló kù wọ́n á ní pé wọ́n ọ̀rẹ́ náà wà ní mọ́tò ọ̀rọ̀ rẹ̀ lọ́rọ̀ ànábìlà wọn kí àti bẹ̀yẹ̀ yóò sọ̀rọ̀ ní àwọn ìwà àfihàn yàrá ìṣàbá ní yà máa lọ ẹ̀rọ ìṣọ́ lọ kẹfẹ́ yóò sọ fún mi àwọn ẹni wà áhìrì wà fi àṣùwà ọmọ lẹ́yìn tàbí bóun ni wọ́n ti wá fà wọn ọmọ rẹ a sì ní inú wọn àwọn ẹgbẹ́ àtẹ́lẹ̀ ọ̀tajà ni àríwá ẹni ẹgbẹ́ òun kàn ṣe lè ní wọ́n yẹ kọ́ lọ́ọ́ ṣe yọ wọn àdàbí ni yóò sọ fún mi àwọn ẹni wà áhìrì wọ́n pa ìwọ̀n ìbẹ̀ ìkíni wọn àti ìbẹ̀yìn wọn ó di sọ ẹ̀. ṣùgbọ́n yorùbá àbúrò náà dà ní ìgbé àti báwọn rẹ̀ ọba dà kí á bá ní àwọn ọba tó ti lọ lọ sí máa ń sùn àní àmà yẹn tó bí kò yóò ṣe wájú wọn bá ní àrẹ bá ti lọ kódà gbogbo ayé bá kú lọ nítorí jáde ọlọ́run ló ti lọ nítorí wọn wúlò ẹ̀ka ní ìlú pọ̀ náà ṣùgbọ́n èyí tàbí jáde wípé ìyẹn lè rí àwọn èèyàn tí ó kú sáré àwọn èèyàn tí ọ̀dà wọ́n gbọ́dọ̀ kí á àwọn èèyàn tó dára lọ́wọ́ tó nítorí pé ó ṣìrò ọlọ́pàá ṣìrò ọlọ́dàpọ̀ kó wọ́n ṣàkóso ọ̀rọ̀ èèyàn lè bá àwọn èèyàn kan rìn papọ̀ kò sì sí kó o bá ti fẹ́ díkẹ́ kó o sí láàrin tó ọmọ ẹgbẹ́ fún ara rẹ̀. tọ́ ó gbẹdàjọ́ ti dìbò tọ́ba gbẹdàjọ́ ti dìbò ṣé bẹ́ẹ̀ lọ. lọ́la kó wọ́n jà sùn. afọ́báyà afọ́báyà afọ́báyà nígbà tí ó sì lọ gbogbo láti júwe àwọn àkọsẹ̀ lè wọ́n gbé lára ilé náà. tó bá dá lórí yàrá máa ìdúró dáwọ́ kí ẹ máa jẹ́ kára ẹ̀ you don't need your spouse to check it for you you don't need your friend to check it for you. kó lóore bẹ́ẹ̀ ni sáà àyà lẹ́sìn yìí bọ̀ sí ìwọ́n orí rà láàrin nínú tọ́mọ yóò bẹ̀rẹ̀ ìṣúná pé bí ẹ bá wà àwọn ọmọ tó ṣàìdá tí jíyàwó bá gbé ọkàrí gbogbo iná tó bá dẹ̀ kí á wọ́n wá lọ́wọ́ àgbẹ̀tẹ̀ ni wọ́n tí ọ̀pá yẹn wà ní ìṣòro ẹ̀fọ́ ìlànà àwọn ọmọ ọmọ kí ẹ lọ síbi kan ní táìlẹ̀ tó ń pè kẹ̀kẹ́ náà lọ́wọ́ sí ẹ̀lẹ́ gbogbo ntọ́lọ̀ wọn fún akíkì sọ ẹ̀rọ òjìnà sí wọn òjò kìí dá beach is everywhere ṣùgbọ́n gbogbo àwọn arúgbó ẹ̀ táwọn èèyàn ṣe kò sí mo sọ pé nígbà tí àwọn kan wọlé aṣẹ́wó sódò ọ̀nà pé ilé aṣẹ́wó bẹ̀ láti wà Nàìjíríà lójú ọ̀nà ń bẹ̀ wọ́n máa ń já lọ oṣù ní ọkùnrin nígbà tó kó fún títì níbi ẹ̀rìn lọ báyìí ẹ̀ máa rí pé ẹni tí ti jọ kan ìlú kàdísá ọdún òní ẹ bá ti yà jẹ gbogbo ọmọ náà ti dẹ́gbà fún àti ẹgbẹ́ ó débẹ̀ lọ́dọ̀ mi kò sí gbọ́dọ̀ ní stamp lórí lórí ìgbéyàwó ọ̀rọ̀ bá sọ̀rọ̀ gbogbo ilé ìkọyà fún ìlú kan ìlú ẹ̀yọ kan lẹ́sìn yẹn lọ sí Malaysia nínú wọn àwọn ìlú kan wọn tó bí àjẹwà ní ìjọba àwọn mùsùlùmí náà ní gbogbo àwọn ewé ọmọ tó bẹ̀rẹ̀ lọ́kùn tó lọ ṣe kọ́n. torí pé àwọn ìwọ́n ẹ̀jọ́ máa ta àwọn ọmọ ìlú àwọn ìwọ́n. láàrin àwọn ó lè dàbí ìyá ọ̀pọ̀lọpọ̀ wáyé ọ̀yà ṣùgbọ́n kò ní gbádùn pẹ̀lú àwọn tó ń gbádùn wọ́n jí ìdáadáa máa bẹ̀rẹ̀ lọ́wọ́ bá kúrú ń sọ̀rọ̀ àìsí gbogbo ẹ̀rọ ní rẹ̀ sí lọ́wọ́. báwọn ọmọ ilẹ̀ pọ̀ débẹ̀ tí wọ́n rẹ̀ wọ́n pé yọ wà ní ọ̀sán fún ìpadà ẹ̀gbọ́n yẹn kò ṣe jẹ́jẹ́ báyìí bẹ́ẹ̀ lọ yóò ẹ̀sìn bẹ́ẹ̀ lọ lókè. ó lè ẹgbẹ́ mi náà kọ́ náà bí ẹ̀rọ ní gbogbo ẹ̀dá lọ́wọ́rọ́ lọ́wọ́ sí bẹ́ẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀pọ̀dá mi bẹ́ẹ̀ ní kí àti mi bẹ́ẹ̀ kí ẹ̀ ẹ àdúgbò tó ẹ bá wà abẹ́lẹ̀ bá wà tí ò gbọdọ̀ tó bá bí wọn tó lẹ́ka ní ìdí ń tajà tó o bá yẹ jáde láwọn ẹni báyìí tó ti fi kára ẹni tó yẹ ọmọ tó ti fi kára fàá wà ní irun pa wọn ti fi yàtọ̀ ọmọ ẹgbẹ́ ìkíni ẹ̀ báyìí ayé òjò bọ́mọdé wa gbọ́ lọ́wọ́ rẹ̀ dáná ẹ̀ tí o bá ta ọjọ́ òjò tó ń bọ̀ dáná àwọn àbúta ilé ayé wà ní ilẹ̀ jẹ́ wọ́n á dá owó ìlú wọ́n á máa ṣẹ́jú rẹ̀. Gba ní ẹni gba two thousand five hundred pounds. Ṣùgbọ́n lẹ́yìn ayọ̀dé owó ìgbé owó tó ń dá padà ìjọba látara táṣà owó ẹ̀ di one thousand eight hundred pounds àti lẹ́tọ̀ọ́ rẹ̀ inú seven hundred tó ń pè òṣè ń ta wá nàìjíríà rẹ tó bá rí ewu wọn ní one hundred pound tó bá wọn kó sórí ilé o èlò ni wọn náà pa wọn náà pa lọ fún tó náà fún two thousand bòtò ọ̀sẹ̀ kan ìdójẹ́ kọ́ wọn rẹ̀ ìdí pa ó ní láì sọ fún yẹn tòyẹ́ lè pín òkúkó bí ìrè nípa àtúnṣe ayé látọ́ wá fún ìdílé rẹ ọlọ́mọta bá tún mọ̀tò aláàjì ọlọ́mọta bá tún tu aláàjì kí ẹ má jẹ owó gba pé bẹ́ẹ̀ wá sí ní mọ̀ jẹ́ kí owó bá a lẹ́nu jù ọ̀la ìwé ìwé ìwé àbí kí ọlọ́run owó ti ẹ lọ́wọ́ ọmọ bá ilé táwọn olówó gbé àwọn ọmọ ti ẹ gbé àá ah, kó bàbá yẹn ló ń sọ àyè ẹ̀wọ́n tó dà ìwé ayé dáná wọn máa bá ní wọn lọ owó lówó. Ṣé báyìí ṣùgbọ́n ìwọ̀n ní ìlú ojú ti bẹ̀rẹ̀ ọjọ́ tó bá ti ń dẹ̀rẹ̀ ẹ̀dẹ̀wọ̀ wá ètò bá ìlú ọ̀rọ̀ yìí. Ìjì òtún lọ́wọ́ ìgbàgbọ́ kọ̀ọ̀tún rẹ̀ wọ ọlọ́run wọ́n rò kó olùfẹ́ fún un jẹ́mọ́ sọ pé pé kí n máa ṣiṣẹ́ a ṣiṣẹ́ tó bá dá o sì lówó ilé ayé tó kò sì lókù dáadáa ṣùgbọ́n lọ́wọ́ yìí ń dà owó wọn dàbí lọ́ọ̀gbà lọ́sẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ àníyàn rẹ̀ àníyàn ìrọ̀lẹ́ wọ́n jẹ́ ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ sàáyé tàbá fún mi méjèèjì kan tí àníyàn wa bá dà ó dà táwọn èèyàn bá ṣe wà fún ẹni ọlọ́run ò ṣe ẹ̀rọ wá bá bí mi ilé ìlàkàlẹ̀ táwọn èèyàn bá ṣe wà fún ẹni torí ìdílé àwọn èèyàn fún àwọn fún ẹ kó ń ṣe dáadáa ní kò sọ̀rọ̀ ilé àṣẹ ìfọ̀dé ọlọ́run ọlọ́run ó wù mí ó kéré jù ní àwọn kan mínímọ̀mù àti ìṣẹ́yìn àgbà kálíbà ló wájú dáadáa bẹ́ẹ̀ lọ́kùnrin aláwọ̀ yẹn ni wọ́n á tún tọ́lọ́ járí níbẹ̀rẹ̀ gbogbo ǹjẹ́ òjò máa ń ṣe sí kọ́nà máa ṣe ní ní wọ́n bá tọ́lọ́ àìsí ìjẹun sẹ́yìn ọ̀dà ẹ̀sìn àbí tí ẹ tó darí bàbá àwọn àgbàlagbà lẹ́sà abẹ́ ẹ̀fẹ́ kí n lọ ní. inú ọba tó bá àjù yẹn náà ó lè jí wa lọ́wọ́ inú wa ó sì sọ pé àjọ kò jí wọ́n dáadáa bẹ́ẹ̀ lọ́wọ́ sọ sí i. صلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين شبه نعم bá kàwà dípò náà àwọn fíwà tó gbé preparatory ìrọ̀ ayẹ́dẹ̀ kò sí kò bí ìgbà tí ẹ̀ bá láì dáhùn bọ̀dé ẹ̀ bá fẹ́ ṣàdúrà pé Allahumma wajjahtu wajhi ilayk wada'tu dhahri ilayk ṣẹ́jẹ́ báyìí ọlọ́run kọjú mi síwájú rẹ̀ gbẹ́gbẹ́ mi nílé ń kọjú tó àwọn ayé wọn wọ ibẹ̀ tí ìbá bẹ ká ìwọ fún ẹ olúwa ọgbà ọgbọnọ ṣùgbọ́n ìwà tó kọ náà kéde àti wọn tó ń ṣe pé ìfẹsọ so irú yìí torí tí àwọn bá wọn bó ṣe kù yẹn ó lè ṣe ó lè lọ́rọ̀ ìdílé gbà wọn lè gbé òṣèlú wí kankan wọn lè wá tó yẹn lọ torí ẹjọ́ bá ti ṣe wàhálà tó bá rí owó ọ̀la ọ̀la ìfowópamọ́ ọ̀la ọ̀la tó wá kàmú sọ́dọ̀ kàmú méjì mẹ́tẹ̀ẹ̀ta ní ra one round two round three lọ́dún lọ́wọ́ pàápàá ẹni bá máa ń fi ìyẹn sí láńtà wá pọ̀tí ìbá jókòó rẹ̀ ti bẹ̀rẹ̀ tù ní àná ọmọ ajá kó mùsùlùmí kan máa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت